أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد وما كان شر وضال فجعل أمره من أطرف الأعوام وأيامه من أحد الأجلال وأعيب علينا أعواما عزيزة وأمنا أمزيزة ونهد وجميع المسلمين فيها بصحة وعافية فنقبل منا ما قدمناه في من الثياب والبهاد وجعلنا فيه من المقبولين والفائزين يا رب العالمين اللهم اعجب بين قلوبنا وافديك بيننا وافنا سبل السلام لكننا نعبدنا فيها النور وجنبنا الفواحش ما ظهر فيها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت الغفور الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابلين وأتم علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاح وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات فأسجنا وأكل فواهدنا وأكل إيماننا وارفعنا وجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا فنسألك شاكرنا من الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه ودرجات العلا من الجنة اللهم إنا نسألك الطريق بك ونام وتضع وزرنا وتسرع ظهرنا وتصغر قلوبنا وتعصنا خروجنا وتنور قلوبنا فلدنا لا يسجد على فنشا بك شرنات لهنا من الجنة اللهم إنا نشأتك تذلك من كلنا وفي أسمائنا وفي أبصارنا وفي روحنا وفي خلقنا وفي ملوكنا وفي حالنا وفي ضعيانا وفي مماتنا وفي أعمالنا وفي أماناتنا ونسأل أثرنا في العلاه لجعلنا اللهم جنبنا مصرات الأملاك والأوائل والأعمال والأزواج اللهم فجينا بما رزقتنا وبارك لنا فيه وغلق علينا كل خائبة لنا بخير يا كفاية يا كفاية إنه من سليمان وإنه من سليمان وإنه من سليمان Thank you one oh nine yawma yajma'u Allahu al-wujuda فيقول ماذا الجسم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب رضوان الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك اذ الزمتك بروح القدس تؤلم الناس في الفهم وسالا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل إذ تخلق من الطين كهيئة الطير بإذنه فتنفخ فيها فتكون طيرا بإذنه فتكون لأنها ولأن رشا بإذنه ومن تخلق الموتى بإذنه وإن كفرت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين إذ أوحيت إلى حواريين لآمنوا بي وبرسولي قالوا قالوا آمنا واشهد بأننا مسلمون الحمد لله Thank you. وبوجه الكريم وسلطان القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب تقرب إلى الله تعالى بتلاوته وتكشف عن ألفاظه وتعطش لمحامه فإنه من أفضل الأعمال أتفهم مع قلة القراءة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة wọ́n sì kàṣọ wọ́n sì lóòrà alẹ́kùnrinlá arúgbó wà alẹ́kùnrinlá náhayó alẹ́kùnrinlá wájú wà alẹ́kùnrinlá wájú alẹ́kùnrinlá ọ̀sáàtò wà ìkìlá arúgbó. وعليكم يا إبن وأمثال وعليكم يا سرمان وأب وميرة تسبيح ودعاء وشمة وسجود نافذ ومسجود بسم الله الرحمن الرحيم بسم الله

يوم يجمع الله رسله فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت لأعلام الغيوم إذ قال الله يا عيسى ابن مريم إذ قل لمسيحك وعلى والدتك إسرع يدك بروح القدس تكلم الناس بما وكانا وإذ علمتك الكتاب والحكمة وتوليت والإنجيل وإذ تعرف من الجيل كهيئة الطير بإذنه فتنفوا فيها فتكون خيرا بإذنه وتبرئ اليتيمها واليأس بإذنه وإذ تمرج الموتى بإذنه وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالنار ata ọ na-ada da-ei atapụ nụeụ enaya i na-atụeụụụ leei ma ịna ya waae narịwarieya anyịya ahụn'dea ọụnwande adiamee bụdeo

Ọ̀lá tọ́kùnlá wà ṣó. Ọ̀lá ìlú máa jẹ́ ooo. Ọ̀lá mi ṣe mọ́ ìlú ìdájọ́ máa yá. Gbogbo ẹ̀rẹ̀ ooo. Kí lè dá kiri máa ṣe wá kiri ọ̀lá kiri máa kiri sáà tẹ̀lé ọ̀dọ̀ wọn lọ yẹ ká sọ pé Masha Allah láàrùwátà láàrùwátà ìlàbìlà ìlàbìlà Masha Allah Masha Allah láàrùwátà láàrùwátà ìlàbìlà ìlàbìlà Ọlọ́run àti Bọ́lá tọrẹ wọ́n ló ṣe àwọn akọ́ wọ́n padà lẹ́yìn wa ọ̀ um, ọ́n dá wa dára wa ọ̀ um, àdúpẹ́ pé àwọn ẹ̀rọ mẹ́tàlù ọdún rè wọ́n tó ń tẹ̀síwájú ọba tó bá rí bá débi tó dé pẹ̀lú rọrùn ìyókù náà ọlọ́run ìparí ẹ̀ lójú ọ̀sẹ̀ yìí wà ọ́ ọwọ́ àgbàlẹ̀ pupa. a tún fi àsìkò yìí ṣèrántí àwọn àbá àwọn àgbà. Ọ̀ní láti ṣe àti ìbájúmọ̀ náà. Ọlọ́run láti ṣàlékò ìdáríjì rẹ̀ fún wa. Òṣùbàrí fún wọn sí àìjẹ́ náà níjẹ̀ra àtàwọn àti gbogbo òkú ìṣòro tó wá lọ. Tó wáyé àfáà wa àti ẹ̀yẹ Àwọn káyìdà táà ń fún wa yìí afẹ́kọ́ tún jẹ́ ìfúnnilágbára fún wa nípa títẹ̀lé tọ́lọ́ ọjọ́ ń lọ ọjọ́ òdúró gbogbo iṣẹ́ ìjẹ́ lára wa ní ìdógó ìwọ́n nǹkan méjì kan bẹ lára tí ojúmọ́ ní ìdí sọ̀rọ̀ yìí. gbogbo ara ní gbòòlò ẹ̀ ẹlòmíì gan-an ọdún bá wọn pé aṣọ ẹjọ́ jọjá ara tó sì lu aṣọ síra lálámù pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ṣé òjì òjìra wọn mọ́ ọjọ́ ńlọrọ̀. ojúkòkòrò wa àti èròǹgbà wa ọ̀sán ọtụtụ ní jẹ́ gbogbo ara nísìnyí gbọ́dọ̀ ẹ méjì àṣàfihàn o. Fáìdà wa kò ní wọ́n bá wa sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta. tí a ń gbọ́, ó lè máa ọjọ́ tí a máa gbọ́lọ̀ títí ìlà. Ní àyá tó láti láti rọ̀ ara Àwọn tí a fẹ́ gbọ́ yìí, ó wà nínú àwọn àríṣà ní ọlọ́run. Èyí tí olúwa fi hàn àlẹ́lẹ́wà Muhammad Sọ́lá nígbà tí ó lọ sí mẹ́rìndínláàtì ìṣúra wọ́n ní mẹ́rìndínláàtì. وفي حديث أبي هريرة عند الطبراني والبزار أنه عليه الصلاة والسلام مر على قوم يزرعون ويعبدون في يوم لا أسمع nínú ìrìnàjò náà jìnnìrẹ́rù ni ó ń nídàá rẹ̀ ọkọjá pẹ̀lú àwọn èèyàn kan àwọn tá a rí wọ́n ń gbé irúgbìn lóòjọ́ irúgbìn wọn bẹ́ẹ̀ sí ìpè ní kù ní sẹ́yìnbù bẹ́ẹ̀ rí kó èso wá. Lábára aṣọ́kú ágàtà náà káàyè. Àpèjúwe ní wọ́n fi ń gbèsù báyìí. dáhùn pé àwọn bàbá wọn ó bẹ̀rẹ̀ tó ṣe sùúrù ní ńlá tí ń gbé sọ́sẹ́ẹ̀lì súnta ṣé wọ́n ní ti wá wá ṣe yẹ orí òkú nílẹ̀ ṣé ń fi àgbàdo bẹ́ẹ̀ ni ihu ní yọ wọn ṣé wọ́n tún fi ìyá báyìí orí nílẹ̀. قال عليه السلام هذا

wọ́n tó mú kẹ́rẹ̀ rẹ̀ omi ìlú ń di ọ̀dá ọ̀dá ìgbà ọmọ ìṣàkíṣàkíṣà ìrè ní àwọn tí wọ́n ń sapá lójú ọ̀nà ọlọ́run tí wọ́n fẹ́ kí Islam ọlọ́lẹ̀ tí wọ́n fẹ́ kí Islam ọmọ Ọdún ọlọ́run mọ̀ ìṣàlékún ládàá wọn láti bí ọgọ́rùn-ún méje lọ síbi àdìpìlé àdìpìlé. Bàbá Áwùkàwò ilẹ̀ ọwọ́ ìpínlẹ̀ gbogbo ọwọ́ fún ìlú wọn ìdí. Ọ̀rọ̀ òun ẹgbẹ́ iná fọ́lá lọ́lọ́run ó sì máa ṣe ìlọ́kù ìdípò rẹ̀ fún wa. ọlọ́rọ̀ ni olóore náà ti fún mi lásìkò kìí ṣe àwọn tí wá gbógun dà wọ́n wọn gbé ọ̀dà nìkan lójú ogun gbogbo ẹ̀yìn ìsapá ìsapá ṣe ń gbé láàdá àwọn tí ìdúnà lẹ́yìn náà gbá ọ o tí a bá rí ẹ̀san gbogbo wa láti àbámọ̀ tó ga àbámọ̀ a àbámọ̀ ìṣèjì báyìí lọ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ṣe fà ọ́. Gẹ́gẹ́ bí i bá mo máa ń ta mo máa ń ta tó mọ ìfọ̀ rírẹ̀. Lẹ́yìn náà lórí ìrìn àjò náà, òbíṣẹ́ lámọ̀ náà ṣẹlá, ọkọjá lórí ihò kékeré kan ihò náà orí kótópó ṣùgbọ́n ní bèèrè ní wa mọ̀ọ́mọ̀ bí ó jẹ́ ihò yẹn ní ẹranko kan bá jáde ń bẹ̀ òkè ẹ̀fà mọ́ ní ẹ̀fà mọ́ ní gbogbo ìṣẹ́wà gàá náà jáde. Àjára fáwọn olùrírò àyájá àbìlẹ̀ ìlú ọ̀rọ̀dà àyájá Wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ẹkùn yẹ ọba tó ń gbìyànjú àti padà sí ogbò. Ọba ń gbìyànjú bọ́nà ọmọ sẹ́sẹ̀. Bàbá ọlọ́run

ẹni tó sọ̀rọ̀ tó jẹnu ya ń dámọ̀ àrí náà. Lẹ́yìn náà ni wọ́n sábà ń ká àwọn òṣìṣọ́ bẹ́ẹ̀ náà. ya ń tàbí Àwọn náà Wọ́n ń lọ́ọ̀dún ó yẹ kábà ó ti jáde ọ̀rọ̀ ti jáde kò padà bẹ́ẹ̀ a máa ṣèṣì sáànà ṣe sọ àti àfàwà nípòkè. ó di nínú àwọn àdúgbò náà tí ó ní lórí ọ̀pọ̀. mo máa ń tàrà ara ọkùnrin lẹ́yìn náà wọ́n bá tún lọ ìrìnrìn ó ní ìdàrẹ̀ lọ wọ́n bá tún jẹ́ ọ̀dọ́ wọ́n kọjá lọ́dọ̀ arákùnrin kan ọba ọṣẹ́gi ó mú àdá ọṣẹ́gi ilẹ̀ ọṣẹ́gi ilẹ̀ bí ẹrù èèyàn márùn ọwọ́ kò lè gbé ọwọ́ ìlú

قال هذا الرجل من أمتنا ìrírí ní àpèjúwe àwọn èèyàn rẹ̀ náà àwọn ọmọlẹ́yìn tí wọ́n ti máa ṣe lò wíwò àbúrò ayé àyàkò ní àrí àyàkìlò àwọn àwọn èèyàn àwọn àmọ́ èyí ò ní gbèsè kò sí ìbàláńsẹ̀ ọdún ọdún ní òní ọdún kọ ọ̀lọ́. Ọwọ́ ìwé ìwà ìyáàtúnṣẹ́lá àríyànà. Ọdún bẹ́ẹ̀ ní ètò tó ń lé. Sáàrùn kan tó sì yẹ tó ọjọ́ ẹgbẹ́ ẹ̀yẹ́ rẹ̀. Kàkà tí èmi ní ẹ̀yẹ́ rẹ̀ tó àfikún ní ló ṣe òkú. ya ṣọ́ra fún àrélù ìlú gbèsè ẹni lẹ́gbọ́n ọ̀nà ti kó o ọlọ́run ṣùgbọ́n èèyàn gbèsè o torí gbèsè kìí ṣe ìwọ̀ lọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ wa lọ́dọ̀ ara wa ni ọlọ́run sì ní ìlú òjíṣẹ́ láìkí àtọ̀là máa gbà ó ní nákúṣù nìbó nílé mọ́ àníláta tó ń lè lẹ́yìn ìdí àtàáyù ìdá ánìwò tí ẹ̀ bá ti kó ìlàyé láì tó bá jẹ gbèsè níwájú ọdún sàárè wọ́n dìtẹ̀ rẹ̀ gbèsè rẹ̀ ni ó mú tí wọ́n fi dìtẹ̀ rẹ̀ wọ́n àtúnlẹ̀ o títí tí ó fi rẹ̀ ìgbà tán ọjọ́ wà wo nílò a ti gbọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run tó sọ pé ọkẹ nínú wa àlàkọ ọgọ́ta ọdún orin òní gbójúlé oorun oṣù. tí à ń wá lọ. Lọ́wọ́ fẹ́ sùn yóò wọ̀ yóò wọ̀ láì yóò fara ti Àdúgbò fara ti gànà. Nígbà wọn bá gbé wọn bá gbulẹ̀ yóò tó dìde. Ó ṣe bẹ́ẹ̀ fọ̀gọ́ta ọdún. Kò jẹ́ tó tútù tó lè mú ṣọra. Bàbá wa kọ̀ láyé. àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá bẹ̀dọ̀ ń pé ọlọ́run àwọn kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ nínú wa torí ẹ̀mí àwa tá a wà láyé ó lè pàdé pẹ̀lú ẹ̀mí ẹni tó ti kú lójú oorun tí wọ́n sì jọ sọ̀rọ̀. àwọn ẹni ọlọ́run lọ wá ọmọ ìyá àwọn tó kù omi gbẹ̀gbẹ̀ lélẹ̀ torí ìbẹ̀rù ọlọ́run náà ni torí ìjọsìn ọ̀fẹ́kọ́gbọ́ máa lọ kò sì jẹ́ tó tutù ó lè máa rẹ̀ bá ó sì kù lérí ẹ̀ agbára inú ipò tó wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì gbà fún wọn mo wá bí léèrè pé bóòlù ti bá ọlọ́run ó lòun bá ọlọ́run dáadáa ó ní ṣùgbọ́n iṣẹ́ ìwò tí ìgbé àtẹ́wọ́gbà wọ́n ti pé ènìyàn òun sì wà lórí láyà mo ń tù há àláyà àyà. kí ló máa dé ó ní wọn bá ọ̀ràn òun débi pé gbogbo sẹ́wọ̀n ní ẹ̀kú صلواتك بنبرة إن تعرفه أو إن تعرفها على ما وجهها Onye ẹgbẹ́ àtúgbò ọmọ tí àwọn débi pé wọ́n ṣèwádìí débi abẹ́rẹ́ ti pé ń gbàtọ̀ wà láyé, ọyá abẹ́rẹ́ Abẹ́rẹ́ tí àwọn bàbá wá ń pè ní sáwọn gbé ní àwọn bàbá rọ́jò òkú sígbà tó lò sí kọ̀ráì wọ́n wá débi iṣẹ́ rẹ̀ pé ọyá abẹ́rẹ́ yẹn lọ́dọ̀ ẹnìkan ó kí ní ọjà padà fún tí kò fi dé torí náà ẹni tí ọyá abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá di ọjọ́ ìyá náà wọ́n yọ òdiwọ̀n tó ṣe déédé abẹ́rẹ́ rẹ̀ nínú sẹ́rí rẹ̀ ṣe bá wá yọkó tí òkú bá tọ́ wà dìde náà ló tó wà dìde náà. yẹnu wa wá wo ẹrù ìtawà dì sáà dì ẹ̀ka àbọ̀ lóògùn wa. torí náà. ẹjẹ́ àjì máa ń wọ́ o àrénù àrénù tẹ́lẹ̀ mi ń ṣe pọ̀ ju o tí kú bá dé sí ọbẹ̀ ti kálẹ̀ o àrénù àrénù àrénù náà wá ní ànábì wá rí lójú ní lórí ìrìn rẹ̀ yìí ó ní ẹni tó ṣẹ́gi kalẹ̀ kò lè èyí tí ó sì yọ ọ́lẹ̀ ń bẹ́ẹ̀ ó tún ṣẹ́kù ó jẹ́ àwọn nǹkan mẹ́ta nínú àwọn àwọn àrísàmì ọlọ́run tó pọ̀ ánàbí yìí lórí rìn ó lè bá àjẹ́ àǹfààní fáwọn àlùmọ̀ rẹ̀ náà wọn tó àjẹ́ kí a máa wo. أعوذ بالله من الشيطان الرجيم يوم يسمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنما أنت علام الغيوب ọjọ́ àgbẹ̀ àwọn ọjọ́ ńlá àwọn àbá wọ́n ti àjàmà Ẹni yàwó máa yá sí obìnrin wà ní ìlú àyà Ẹni máa lọ́rọ̀ ní àjùmà Ìmọ̀lá òṣèrè ní ọ̀sọ̀rọ̀ sí ilẹ̀ màmá ọjọ́ tí ìfòrò bẹ́ẹ̀ dá lórí pé ọmọ kékeré yọ̀mọ̀ ìwò orí. Ọjọ́ tí ọ̀gá ó ṣe lérí ọmọṣẹ́, tí ẹrú ó ṣe lérí olówó ẹ̀ lórí ẹ̀rọ. Ọjọ́ tó ní lẹ́rù lọ́dì kan. Ọjọ́ tí ọmọ ọmọ àjẹ̀rọ̀ ó jẹ́ pé ọwọ́ àṣà ìyá ń sọ pé rárá òun ojú tẹ ọ tó lọ́kàn ara àwọn olóyìn ọ. ọjọ́ náà lọ́wọ́ wọn sọ fún ayẹyẹ o àwọn ẹni ti kú nínú wa ọ̀rọ̀ wọn ti di áyẹ̀nìyà kìíní wọ́n ti rí àrídájú ni lè

bóò Àwọn òjíṣẹ́ ni wọ́n kọ̀kọ́ sọ̀rọ̀. Wọ́n sọ pé náà lọ́wọ́ bá òṣìṣẹ́ tuntun bá wà ó. Èrè tó ń gbé wáyé tó ti mọ̀ ní ọ̀hún. bí ṣe dá wa lóòsì gbogbo ẹ̀ kò kò o iṣẹ́ tó o ṣe rẹ wá ajé o lẹ́ka ń tàyè àláàmù ọdún nínú àwọn pamọ́. kọ́lá ọ̀rọ̀ fún tí ó pè ní sá àmàmọ́yà nínú ní àti ẹ̀yẹ ìpàwà ara àwọn ìdájú. Ọlọ́wọ́n sọ fún pé ìrẹ̀ ìsá àmàmọ́yà, àmàmọ́yà, láti ìdẹ̀rọ wọn láàrín kò ṣe fọ́ àti èdò ìṣẹ́kù yà rẹ̀. Ìdí àìyánúmọ́ lọ ni ó ìlè fóná, nígbàtọ́wọ́ ọlá ń fún ọlẹ́gbẹ̀ra pẹ̀lú ẹ̀rì nígbà tí ṣe jìgbì ìlú. Kò síbí ní àmẹ́rin ìsọ́lọ̀ ìlú ọ̀tẹ̀ ni. Rúkà ilé tó ní náà òun ṣe ọlẹ́ni tí ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tó wà ní ìtẹ́ àtìgbà tó gbàgbà pé wọ̀nyí ní ńlá mú kàrí ìgbà àwọ̀lẹ̀ tí wọ́n tàwà tàwọn tàwọn ojúwàmìlà lọ́rá ìdí ọmọ oṣù ìdílà ojú ọmọ ní ìdẹ̀rà o. Wàyí lọ́wọ́ lóko ní àbúrí nípa ayé láti ìfọ́lé ìdè ní ọlọ́run bákan náà. Ó tún ṣe ẹ̀dá nínú àmà tó àmà ọmọ àwòrán ẹyẹ fẹ́ẹ̀fẹ́ àmà ló fi ń mọ́ ọ̀nà òun fi lára ọ̀nà òun yóò sì dìde tí n ti ń bò pẹ̀lú ìyọ̀dù wọn lọ Olúrú ìrìnàjò máa wáyé àwọn àgbègbè Wọ́n náà bá fi ń ṣọ́lẹ̀ tó fi pé àwọn ọmọ tí wọ́n bí tó rí pé ìwájú ojú ẹ̀yìn ojú ni wọ́n. Òlójú àmì ojú lórí. Ọ̀lẹ́nu àmì ẹni lọ́wọ́ ọ̀sẹ̀. Ọlọ́run ní òun ṣèdèrè ọkọ̀ ọdẹ́ ti pé òun fi ojú sí dáa. torí àwọn ọmọ yóò kàn fọwọ́ ṣe àmì ojú ojú oṣù délẹ̀ yóò fi ọwọ́ ṣe ẹnu lẹ́kàn náà lẹ́nu yóò sì yà ọlọ́run ní pẹ̀lú ìyọ̀ǹda àwọn mọ̀lú tí ń ṣe gbogbo ẹ̀. wàyí ti tún mú ìkòlè ọ̀rọ̀ láàbèèrè ní ọlọ́run ní ọ nígbà tó tó ń jẹ́ àwọn òkú dìde ọ̀yọ̀ wọn jáde tẹ́ǹtì nínú sàárẹ̀ pẹ̀lú ìyọ̀ndó wọn náà. Òyí nìkanà tó rà ní Ìṣọ́rẹ́lá ń ra ilé ìtàwọn ìlera ìjìnlá. Ọlọ́ni bákan náà, owó ọlọ́run tó pọ̀ owó àwọn Ísírẹ́lì, òun fún ọwọ́ ọjọ́. Nígbà tí wọ́n fẹ́ fi ṣùgbọ́n sí ọjọ́ fẹ́ pa ọ́ nítorí pé ojé wá bá wọn pẹ̀lú àwọn ohun àmì tó fojú hàn. Ó bàbá lára bí ẹ̀kàfà lórí wọn. Ọlọ́run àwọn kèfè nínú wọn ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé ṣe ara ìlàṣẹ̀ ọmọ òde. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣe o, ìjọ ni. Ìgbà náà kì í ṣe lọ́lẹ́kẹ̀ẹ́ mú bínú. Ìgbà tó fojú hàn. وإن عرضت إلى الحوادثين أنبتنا àwọn ọmọ lẹ́yìn rẹ̀, lórí ìwà Wọ́n náà sọ fún pé ẹgbẹ́ àwọn ìyàwó kẹ́ẹ̀kì gba òjíṣẹ́ ọgbọ́ ìṣẹ́ àgbẹ́lú ìfà. Ọlọ́rùn-ún àrẹ́lẹ́ ọlọ́rin tí àwọn pé àwọn ti gbọ́wọ́ ọwọ́ àwọn àtẹ́sẹ̀ àwọn ìjọ ẹ̀lẹ́ fún èrè ọlọ́run. Àwọn àrà lọ sí lọ́wọ́ tó rù báyìí, ẹ̀yìn ẹlẹ́gbẹ́ wa, kí ẹjẹ́ ká wọ́. Àhálẹ́ ìlà Amẹ́ríkà àwọn ọ̀gá àpàrí ìtàní àgbà àpàdà ndị Ìyá Ìyá ẹgbẹ́ ẹ̀rọ ọ̀nà àbàlì àwọn ọ̀tẹ́ dájọ́ rẹ̀ ọba wọn àwọn tí wọ́n máa ń pò ọ̀tà mẹ́rin àwọn tí wọ́n lé ìyáyí pẹ̀sẹ̀ lè ga wọ́n ta mẹ́rin ọba wọn wọ́n tí ó tó lé mọ̀fẹ́ ìlé ní àná ọ̀gá ìlà àdára owó lọ́pùpù wọ́n rí rúwa ìlà àdára owó lọ́pùpù wọ́n rí rúwa Ahmed Redi gbogbo wọn lẹni ọlọ́run ní tí wọ́n ṣe kalẹ̀ ohun tí a á fi là bẹ́ẹ̀ ni wọ́n bá ní ní wọ́n bá ní gbé kalẹ̀. ó ní àgbémọ́tò olóṣèlú lẹ́yìn nínú ìbọ̀sà ilé mi. àtúntò náà ní ẹni tó bá ní kíkọ́ ikú. ìlànà àwọn ọ̀dà àyùká wà nínú ọgbà ìlànà. Gbogbo àwọn tí pọ̀pọ̀ kò lè jí lọ. Kò lè Ó náà wá inú ìṣẹ́wà sí. Ó ní إلى ما تعلمون فإنني أراد رجالي من الأرض ناجيا Ọdún tó ká lórí ni pé orí pẹ́pọ̀ ṣe ń tó lè jà kú lọ́wọ́ ọkú. Ẹ̀rọ akẹ́lẹ̀ fẹ́ dákú, púpọ̀ sí ìdé ní o. Ẹn tó lè ja ikú òsí ni. tó ya baa lati wo a máa jẹ wò lọ ọlọ́run mi nílò ọlọ́run mi fi nílò yọ̀ọ̀nà ìjọba tó ọlọ́run ó àwọn òjíṣẹ́ jọ agbọ́dá mẹ́rò tó ló wà lọ́rùn ìkìyà náà lọ́jọ́ àìkàbọ̀ tí gbogbo ìdíje fún ha ọlọ́wọ́ sọ fún àwọn ní ti wọ́n pa méje. Àwọn òjìjẹ́ òdìdé, àwọn tí wọ́n jíṣẹ́ fún àwọn náà dìde. Ọlọ́wà máa gbé àwọn òjíṣẹ́ pé máa sáà òjìbú tí wọ́n ní ẹsẹ̀ dáyé yóò sí, bóò ní ẹsẹ̀ dáyé yóò sí, àgbọn ọ̀dáhùn. Láyé àgbà tí òjìbú tí

Ìnáta àfàn. Àyá òlébèrè wọ́n lọ lọ ogun sọ́pàá náà. Ìkọ̀ọ̀rọ̀ wa náà, ìkọ̀ọ̀kọ̀ wa, ọmọ sọ́lọ́run, ohun tá a dá sọ́bò, ọlọ́run màá. Ìjọ̀gbìn ìnáka ńkà ọ̀gá òyìnbó lóde máa ká sàánì ìbáàjì olùtọ́pa máa ń sọ̀rọ̀ ẹ̀dá wọn náà ń bọ̀ wọ́n dà á bà á nínú ilé gbogbo táà nínú rẹ̀ nísìnyí dájú àwọn ìwọ̀n ìyá tó bí ọba sá ìdúró àti bíbẹ̀rù ọjà ni ó ṣe tó. Fún ẹ̀yà sí àdúrà àyáwò lọ́dẹ̀ tó mọ́ ẹ̀yà sí náà. Lẹ́yìn náà, ọ̀hún jẹ́ ìsáwọn àjọ nípa gbogbo tí wọ́n dákẹ́ lórí ẹ̀. wọ́n rí ẹ̀rí sí. ọ̀rọ̀ kan tó ó bẹ̀rẹ̀ pé ọlọ́run gbé wá léèrè nígbà ìdáhùn pé ẹ àwọn òjíṣẹ́ ṣé wọn òjíṣẹ́ sí ni abẹ́yìn rẹ̀ gbọ́ wọ́n jíṣẹ́ o. ọlọ́run tó ń bọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá muhammadu وصلتي استفاد الله يا عيسى ابن مريم إذا جاء ربا تصفي أجر عيسى ابن wá nígbàdìkà àti tó ń ṣe fún ìyá rẹ̀. Máa ní máa tó rìn bàbá náà ti sàmì ó ti sọlá ó ti dídá ìwọ̀sáyé rẹ̀ ló ti sọlá. ìbẹ̀rẹ̀ ọgọ́rùn-ún ọlọ́sẹ̀ fún ọ̀rẹ́ ìsọ̀rọ̀ mẹ́rìánà. nílé àìyá ní ṣúgà agbọ́gbàṣírò ó ní kọ̀ wá ṣúgà ní náà ní náà ní àìyá ní ṣúgà ìgbà tó wọn lọ́wọ́ bá fún ọ lágbára lè mú ìrìn kò dúṣì pẹ̀lú ẹ̀sìn nígbà ìdílé ìṣèlú tàbí tó wù. Ọlọ́run ìgbà náà, ó máa ní òun dáadáa. ọgbà àwọn èèyàn sọ̀rọ̀ àlẹ́hàálí náà nìkẹ́ sí àyáyé púpà ó wọn náà ti fún arára tó ọgbà àwọn èèyàn sọ̀rọ̀ ọkún ní láàájì nígbàtà wà lórí ìfẹ́ wàkàrẹ́

ìlọ́rọ̀ ọmọ ogójì ọdún ní bẹ́ẹ̀ lọ́mọ jésù. Ìjọ wà lórí ìjọ ẹni pé ìgbà tí wọ́n gbé gòkè lọ, lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kò kú báyìí. Ọmọ tí ìdí káàdì náà. Ọmọ ọgbọ̀n ọdún náà wà mẹ́ta. ọdún. Ìwọ náà ní ó mba, ń bá yóò tó bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbọ̀ tó bá di káàlì. Àgbọ́nà ṣírò ó lè yìn sí ègbòrò sáà. Ó lè lè yìn ní fún pátá sí pé ẹ̀rìkì àwọn òjòjé ẹ̀lẹ́bì yìí sá yóò wá. àwọn òkè lọ́yẹ kò tí ì dọ́mọ ogójì ọdún gbà náà àmọ́ sàdákà sí ááyì ìmọ̀láàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wáyé ìmọ̀sánfà ìmọ̀láàlà. Nígbà tí ó wà lórí ìfẹ́ nígbà ní àmàgbọ́mọ ọmọ ìgbélé àwọn ìlú ọmọ agbára ìwọ̀ òkúrò. Ìwọ̀ arábìnrin Arúnà, ẹ̀kùn ọjọ́ ọmọ arábìnrin rẹ̀ tí tí ó sì láyé àgbàrá ń bẹ̀rẹ̀ lọ. Gbogbo àwọn tí wá sí ibi ìsìnkú ẹ̀gbọ́n náà gbogbo wọn ló kó pa ní yáàrí náà. Ìtúrẹ̀ ọgbọ́n kan. Gbogbo arúnà rẹ̀ náà ni wọ́n lọ ní ìsìnkú arúnà tó sì láyé. Kí lọ bá wọn lè ṣe? Ṣé wọ́n kíra wọn? Àbúrò kan tó dé ilé ẹ̀fọ́ àgbọ̀n ọmọ ìyá wọn.

gbogbo èèyàn ẹni tó fẹ́ láti mọ̀ rẹ̀ àmọ́ sí èèyàn burú ní ààrẹ gẹ̀ẹ́dá ẹkùn alágbèrè tó jẹ́ agbègbè wa ẹlá ń dáhùn yẹn tó ọgbà tó wà lórí ìtẹ́. ẹni tó bá kà wá lórí ìtẹ́ ọ̀rọ̀ tó sọ nígbà nígbà náà ọ̀hún dáadáa. torí àwọn èèyàn àwọn mi Ìyàrẹ́kùnrin àárùn-ún àjẹ́ àpótíwọ́n àṣà omi oó. Ọgá rẹ̀ kẹrẹ tí ṣe gbọ́lánrẹ̀. Kìí ṣe ìyẹn burú. Wà máa dára ní ìwọ̀n orí. Ọkìyà láàrẹ náà ṣùgbọ́n, àjọ́

À ń bí ọ́pẹ̀wò ìgbẹ́gbẹ́ wá ọ̀lẹ̀ká sọ́nù. Bọ́ọ̀ lọ mú lè bẹ́ sọ̀rọ̀. Àwọn èèyàn pẹ́kìtìrì, tó bá ti dé sí kan, tó lórí àwọn ọmọ láti yáté, láti yá, tó lórí láti yáté, láti yá. Òkè sí kan, ní wọ́n ní àtúnyàmù, dẹ́nìkò ṣe ó ti

ní bàbá ọlọ́lọ́ ṣe ní lọ́mọ ẹgbẹ́ tó bí i wọ́lá ní ẹ̀yọ́ ìgbìyànjú ọlọ́run òṣìṣẹ́ ní ìpàlẹ̀ ọmọ padà wá tí ó wà lọ àsìkò gbọ́dọ̀ wà ń ṣe lọ́rùn nígbà tó tó ń jẹ́ ẹ̀dá láti inú àmà láàárín àrùn sọ èrò gẹ́gẹ́ bí ẹyẹ yóò pèsè àwọn èèyàn ó bẹ̀rẹ̀ ẹ̀nà ga fi ọmọ ọ̀fẹ́ àmàmọ́ ẹyẹ wọ́n tó tó yóò náà gbogbo ẹ̀yìn àmà yìí fúù ẹbí dé ẹ̀mọ̀ fún gbogbo wọn sì máa bí àwọn lékèélékèé ti máa fún bẹ́ẹ̀ àwọn àmọ̀wọ́ mi nígbà wọn bá kó ìtú tí ojú àwọn èèyàn bá pín wọ́n tún wá lọ sọ̀kalẹ̀ sílẹ̀ wọ́n tún padà di àmọ̀ nínú iṣẹ́ ìyanu gbọ́dọ̀ fún lọ́wọ́ bí wọ́n ní ìlú ní pẹ̀lú pẹ̀lú ìrẹ̀lẹ̀ àwọn olùkọ́ tó lórí ẹ̀ wọ́n bọ̀ ló ṣe ní ìrádẹ̀ pẹ̀lú èròǹgbò wọn ọlọ́run ni. pẹ̀lú wọn lóòrè arinà ó sì kán ṣèwòsàn fún àwọn ọmọ tí wọ́n bí tí wọn ò lójú. lórí àwọn mòjíṣẹ́ ọlọ́run fún àwọn àmì ọlọ́run ọ̀gbọ̀n Iṣẹ́ ìyanu ni ó àwọn tí wọ́n ń bẹ lásìkò wọn. àwọn èèyàn láyà wọ́n ní àbúrọ́sà ọlọ́run ọlọ́run tó wọ ẹlẹ́gbẹ́ ìgbàgbọ́ ìlú àwọn òkú dìde nínú sàárè. Gbogbo àwọn àmẹ́bí gbogbo wọn lójú wọn nǹkan. Tó ń tí ní àwọn àmì náà tó yẹ wọ́n gbàgbọ́ wọn gbàgbọ́. ń ní ibi òkú Òkú tí ò sí ìkùnfẹ́ ní ṣe sí àtọwà tó rẹ̀. Ẹ lọ fúdí ọ àwọn ọmọ ìlẹ́bì wà. Ẹ lọ ní ọ̀sẹ̀ wọ́n sí ó yí wọ́n dìde láti. Láàrín ìgbẹ̀rún ọdún. Máa ṣe rẹ̀ ọmọ fún ọmọ náà fún òun. náà ń gbogbo orí ẹ̀ ti funfun. Ní nígbà òyìnjú kú ló ti jẹ́ ìyẹ̀rú ọdún. Ó ń sọ̀rọ̀ gbogbo èèyàn ń gbọ́. Báwọn tó fẹ́ gbàgbọ́ tí wọ́n ń pè lókù rọ. Ọlọ́wọ́ níbi sí ọlọ́run ní ìwà ìdíkà tó kún tí ó gbà ní ìṣẹ́láìlà ń kà nígbàgbọ́ wọn náà tóun tó kọ́ ọwọ́ àwọn ọmọ ìṣẹ́lì òkú ọwọ́ wọn jó nínú àwọn olùkọ́sílẹ̀ láti máa nígbà tí ó gbé wá bá wọn pẹ̀lú àwọn ohun àríṣàbí ọlọ́run àlùmọ́ọ̀dì sáàtì tó jẹ́ òjì ìsà nígbàgbára ẹnìkan káàkiri ọlọ́run ní kó lò ń dáwọ̀ àkọọ́lọ̀ bí nínú fún ọlọ́run ní àwọn nínú wọn wọ́n sọ pé Ìmìíràdà ìlàṣẹ ọmọ òbí ìmìíràdà ìlàṣẹ ọlọ́run òbí. Ọjẹ́ ìgbọ́nà ìgbẹ́sẹ̀ yóò ìdẹ́ni ọ ìdẹ́ni ìgbọ́n ìdẹ́ rẹ̀ òbí lọ. Ọ̀pọ̀ ìlú. Àà, ọmọ ah. náà. Ọ̀rẹ́ kìí akwai lambiri suna da mara turawa ne wanda ya kai tsari idan an yi ta yanzu yi ta wane biyar lọ́dún ọ̀tọ́tọ̀ ń pinnu ní àsìkò tiẹ̀ ni pé àwọn pọ̀ tí wọ́n sì Ànábì Mọ́sá ẹ̀dá. Ojú ọ̀pá ẹ̀lẹ́ ọ̀pẹ. Ó fi ọwọ́ bọ́ abí ọmọ ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ ni wọ́n lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ ṣẹṣẹ láti àdìgbò Mọ́sá òbí lẹ́pọ̀ dàrí. Ṣé ń gbọ́dọ̀? yẹ́rẹ́ lè yẹ́rẹ́ lẹ́nu jẹ́sù èṣù bá wọn ṣiṣẹ́ wọ́n lè gbági lára wọn gbá ìgbẹ̀rẹ̀ wọn mú jáde lẹ̀ ọ̀nà ni nígbà pé ìgbà tí ọlọ́run fífẹ́ àwọn náà ìdílé ọ̀nà pé náà lẹ̀gẹ́ rìbá jẹ́ káwọn ọkọjọ́ sí òun ọ̀ràn àwọn òkùnjẹ wá kẹjọ ẹwà kojú ẹwà kojú owó ìjọba rẹ̀ àkùnrin náà ẹ̀ẹ̀kọ́ náà fi ọ̀nà. owó ìjọba ló fi rán àwọn ìgbà ọ̀dọ̀kọ̀ ọmọ ẹgbẹ́ wọn ní kọ́kọ́ ju oṣù ẹ̀ lẹ́nu àhán sí ọ̀nà lọ́dà báyìí. ilẹ̀ ẹ̀rọ aránsá ti mú ta táwọn kọjọ́ sí. gbogbo ọkọ̀ sí tó lè borí ọlọ́run. tọ́ọ̀ náà dá ti gbó tá a gbó lájà tí wọ́n bá rí rákojú rẹ̀ wọ́n lọ ọjà wọn mọ́lẹ̀. Ní wá kọjọ́ sí, ẹ̀rọ̀bọ̀jọ́ sí, ń jẹ́ ọ̀lá àgbàdé. Mọ́ta ní ohun mú jẹ́ yọ́rùn sí náà. Wọ́n náà ó

táǹgà wọ́n wá béèrè Musa béèrè lọ́wọ́ wọn pé sẹ́yìn lẹ́ẹ̀kọ́ ju ti ilẹ̀ ní àbò ọlọ́run ní tó wọ́n kọ́kọ́ ju ti wọ́n lẹ̀. Wọ́n làbẹ́ ẹgbẹ́ báyìí láti láàrùn ọmọ ẹgbẹ́ jù ọ́ ìjọba tí a lọ ilé yìí. Kí ń sí ìyẹn? Àtàlá عودة في نفسي قيمة موسى ẹ̀rù gba àrẹ́nù Mùsá ní ọ̀wọ̀. Lórí gbogbo níbi àwọn lọ́kọ́ fún ọgbẹ́ ìjọm tẹ́ dàlá àgbàdà, gbàdà àti èsì yọmọ ilẹ̀ nílẹ́nu. Ó lè náà lára. Èmi náà dárí ààrẹ ẹ̀rù gba Mùsá lórí wọ̀mú náà bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ yóò bá rẹ̀ lẹ̀. Ọmọ àwọn tí ó rán Ẹni tó jẹ́ olórí àwọn fẹ́

ní ẹgbàgbé lórí ṣe yẹn, ọ̀pá yẹn kìí ṣe ń tó wá látàrí. Tó bá yẹ pé òfin lẹ́kan lórílẹ̀ ni ìṣẹ́ tó lè gbé yà. Àwọn oníbí àṣà àwọn ìṣáàjì bí ilé Ọlọ́run

lórí àwọn tí ń bẹ lásìkò rẹ̀ àwọn akọrin mẹ́fà akọrin méjìlá àwọn tí làákà rẹ̀ wọ́n mọ́ àwọn ní ń bẹ lásìkò lórí wọn náà Àwọn ará ìgbà àgbà àwẹ́ ìgbà àpapọ̀ ọmọ náà wọ́n. فذلك أدنى من المنزل فذلك أدنى من المنزل ní máa pẹ̀lú àwọn òjíṣẹ́ oṣù padà lẹ́yìn wọ́n tẹ́ ìlú ọlọ́wọ̀n tó padà lẹ́yìn àwọn